àti pẹ́pẹ́ nìwò ọ̀pá kékeré yọba òrìṣà òjò balẹ̀ ta eruku sẹ́rù sẹ́rù. ẹ dákun náà ṣe olówó ni àbó lóògùn àbó lágbára. agbára wọlé eh, just tell me who is he. èmi ni Ayọ̀kúnlé ọmọ Ayọ̀ Bántífà láti Ṣara Ogun State. wàhálà ẹ pọ̀ tó kàn ń pè mí láàárọ̀ lọ́sàn-án lálẹ́ for what. ṣé ẹ̀mọ ẹni tó ń sọ̀rọ̀ ẹ̀ bó olúwa lórúkọ ń ṣan ẹ̀ ṣe ń àti ìbìnrin fẹ́ gẹṣin bẹ́ẹ̀ ni òní kẹsẹ̀ àmúkúrú fẹ́ gẹṣin bẹ́ẹ̀ ni òní kùmọ̀ ìrẹ̀ tó wá ní kùmọ̀ gangan gangan kò lẹ́sìn tí ò fi tí mo bá níkà ni ó yẹ kí n ti máa gbóhùn àwọn ìka àwọn bàbá ẹ̀ lára ẹ̀. Ọlọ́run ẹ ń kọ gan ẹẹdẹ mú Ọlọ́run. o ti jẹ́wọ́ irú ọmọ tó fẹ́ jẹ́. ẹlẹ́dàá mi ò mo fọmọ àparò sábẹ́ gbé ta. ọjọ́ yóò